Ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tí ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ káàkiri láboyún torí kọ́ fẹ́ fẹ́ ìyàwó tuntun mi wọ́n fẹ́ ra mọ́tò tuntun mi mọ́tò yìí tẹ́ wọ́n ń gùn tó ti gùn tó ti gùn pa ẹ̀hẹ̀ ọwọ́ ń fi láìfi ìwọ́n ń fi láìfi sára ẹ̀ òun ló sì gbogbo sọ́kẹ́sẹ̀ tí ó ní lẹ́yìn àkọọ́lẹ̀ ọlọ́run ẹ̀yìn mọ́tò náà ní gbé káàkiri tó fi ṣe kí ni ẹ̀hẹ̀ ìyàgbé ìdájọ́ ti kílà báyìí tọ́wọ́ àbíkà àbíkà ẹgbẹ́ sáìdì kejì torí obìnrin náà tó bá ti ń kẹ́sí yíká ń gbóòrò lásán ni o wípé ó súnmọ́ ẹni máa ń sún ẹni ọ̀rẹ́ ẹni tó súnmọ́ sáníà ni wípé wọ́n jọ lọ bí sáníà tẹnìkan dádìgbà ló ti bẹ̀rẹ̀ wà lápẹ̀lọ́kọ̀ ẹ̀ wípé ẹ̀yin náà sì débìlà lọ́bẹ̀ ẹ tẹ̀lé wọn. ọkọ òsì láti ẹgbẹ́ wọn fẹ́ ṣe kẹ́kẹ́ o àmọ́ pé ọgbà tí máa ṣe wọn ní ẹni máa bá járe ó ṣe kí ni ìrẹ́dẹ̀gbẹ́ àti ká gbé apá kejì àmọ́ tó bá jẹ́ kí wọ́n arábìnrin fi sọ bẹ́ẹ̀ lọ bá rí àwọn ọmọ kọ̀ọ̀kọ́ àlùgẹ́bù ẹ̀ lèlá arákùnrin yẹn ìtòsí yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹni bá ń wọ̀lá tẹ̀jẹ̀ sẹ́sùn ọlọ́run ẹ má máa wádìí ara yín láburú ẹ má máa wọ̀lá yàkàtà bá àdókòm bá àdà ẹ máa sọ̀rọ̀ ara yín láì dáa ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn náà ìyàwó tó fẹ́ fẹ́ yẹn gan kọ̀ọ̀fẹ́ kó dòkó ayọ̀ nígbàtọ́ bá ti bàyàwó jẹ́ kí tọ̀hún tó dé ìwọ́ gan ló ti pílánì ọ̀tálẹ̀ láàrin wọn torí yọ́ mọ̀ pé torí ìyàwó yẹn ni wọ́n ṣe kórìíra òun tọ̀ ìwọ arábìnrin yẹn kó ní ọmọdà provision àti àti mílìkì kọ́mọ̀ra lọ fún ìyá ọkọ rẹ̀ àti bàbá ọkọ rẹ̀ òun náà bá gbẹ̀yìn lọ náà bínú oko ní obínú ọ̀dà ọgbọ́n ọ̀nà owó òṣèdánù ọ̀wọ́ náà ọmọ àlọ́ ọmọ lè kí wọn ọmọ sí tó wá dé pé wọ́n kà kórìíra rẹ̀ náà ni ó lè ṣàlàyé fún wọn bọ̀ sọ́dá sí wọn tí yóò fi parẹ́ lẹ́nu wọn irú ọkùnrin bẹ́ẹ̀ kó lè bẹ̀rẹ̀ ọlọ́run ọlá ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn náà sọ̀rọ̀ àdúrà ìjẹ́ alẹ́fẹ́ okú àti jọfọ̀ sí ládàwà ń bẹ̀ lọ́wọ́ jẹ́ bírọ́dà ẹ̀ àti ẹ̀ lọ́wọ́ kò lè ọkọ àbí ọkọ àbúrò rẹ̀ lóbìnrin ló kú àbúrò rẹ̀ dòkó ọ̀dà kí wọ́n fẹ́ wọn àbí ọ̀dà sọ́dà kí wọ́n fẹ́ wọn àbí ọ̀dà ẹ̀hẹ́ bóyá ní oṣù wa lọ́dọ̀ tiẹ̀ ìyá kan kọ̀fẹ́ kọ́kọ́ rẹ̀ fẹ́yàwó mi wàhálà yìí pọ̀ tọ̀ òun náà lọ́mọ obìnrin kan ọkọ tó dé ọmọ obìnrin tiẹ̀ ọkọ lẹ̀ ọkọ ọmọ rẹ̀ lẹ̀ ọmọ rẹ̀ wá wà nílé rẹ̀ ọmọ rẹ̀ wá lọ́dún méje dìfọ́sí lọ́dún méje nulẹ̀ ìjọ tí àwa padà wá láàfin àkàtà padà wá fẹ́ mo wá sọ fún ìyá pé mo ní ìpolígámì dájú ọ̀dà ṣàǹkì ìyá ògbà àbí tí bàbá ń fi kú ìyá òjì bàbá wọn fẹ́ ọ̀nà Ya, ní polygamy da ẹwọ ẹ̀sìn ni ẹwọ ẹ̀sìn ni nígbà tí ọkọ̀ di síbò mú ẹwọ àbòsí jẹ̀mọ́ ṣé ìwé àti wàhálà Al-Qur'an tó wà ní sẹ̀rí Islam kẹ́ni ká má fojú àbùkù wò ó àwọn tó máa ṣe mọ́nà mọ́nà tó fi jákujàku àwọn ẹni káṣẹ̀ ká bá sọ̀rọ̀ dáadáa lọ́wọ́ ní ẹ̀sìn ọlọ́run ọlọ́mọ́sà tó ní kọ̀ọ̀kan wá ṣe dùbá yìí lọ asáyé alàlà àrùmálẹ́tì wọ̀lùmùsíkì ní kàlùmọ́já ìdí sí sabilillah àdébìnrin tí ò ní miskin miskin náà ní dìfọ́sí gbọ́dọ̀ tí bá ń ṣe wàhálà lórí àwọn tí ò ní àtòpó ọ̀rẹ́ ẹgbẹ́ gbígbà tó lọ sójú ogun ẹ̀sìn ojú ogun ẹ̀sìn ẹ̀wọ̀ bó ti ládá tó ẹ̀wọ̀ tí ànábì fúwé ló jẹ́ pé gbìyànjú kó gbéra ẹ̀ka lẹ́ni tẹ́ mọ̀nà àwọn èèyàn lọ́wọ́ bóyá pò ní bóyá dìfọ́sí ní bóyá tálíkà ọlọ́ni gbogbo àwọn tó bá ṣètò lórí dìfọ́sí àfi lọ́kọ̀ kò nígbàgbé wọn náà dùà àwọn opó oyé ká ṣètò lórí wọn ẹni bá lágbára tó ń bẹ lọ́wọ́ ẹ̀kọ́ báyàwó rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kan àwọn ògúnmọ̀gbà tí yóò yá wíwá dáwà ń lẹ́kọ̀ọ́ náà sí ẹlòmíì ló sọ wà ní ìṣẹ̀wọ̀n àtọ́kọ rẹ̀ maidali maidali by next month oṣù tí ń bọ̀ yìí kọ́lọ̀ mọ́ kàwá gún wọn yóò padà dòpó oṣù tí ń bọ̀ yìí ló dòpó ẹ̀hẹ̀ nígbà tí ọmọ inú òkùnkùn gbogbo wa wà ilé ayé kò sí kankan bẹ̀ láti sùúrù alìjẹ́nà ọlọ́ pàtàkì kọ́lọ̀ mọ́ sàṣọ ọlọ́wọ́ alìjẹ́nà àwọn tó débà yẹn náà ó bá wọn náà lórí jìnnà ó bá wọn lórí jìnnà òtú bàbá ọkọ̀ ìyálẹ̀ kí lọ́mọ lè ṣe yóò bá wọn parí ẹ̀ náà ni àbí kó lè gba àwọn afẹ́sì kí bá wọn parí ẹ̀ yóò máa wá ṣe dáadáa sáwọn méjèèjì yóò máa wá fi ìfẹ́ wọn sẹ́mi ara wọn ọlọ́ọ̀lẹ́ ní kò parí tó bá sì parí kádàrá nìyẹn òun máa ṣẹ̀kẹ̀fẹ̀ fáwọn méjèèjì àlùmọ́dé atú tẹ́sítò àsàràr obìnrin tí ọjọ́ pé nínú ilé ọ̀hún kìtà àwọn àṣírí ìbéèrè yẹn lata méjì tó mo tọ́ ní pé àṣírí tara rẹ̀ ní tí ọ̀rẹ́ kọ́kọ́ mọ̀ ẹ̀gbọ́n obìnrin ní ìsìn ọkọ súnmọ́ ọkọ rẹ̀ pé fájì ni òun sì mọ̀ pé òun ṣe fájì sọ́dọ̀ kọ́ ọmọ wa máa naréètì ìgbà tó wọ́n jáì lóyè àfọkọ yìí pé sọ́dọ̀ mọ̀ pé ọkùnrin kan ti kọlù òun rí o ṣé wàá ṣe nígbà ń da agọ́mọ́sọ́ kọ́dà bàbá rí classmate yìí ti máa ń lọ ọgbọ́dọ̀ kí wọ́n tọ́kọ ẹjọ́ lọ ọ̀rọ̀ ọkùnrin lóde classmate yìí ọgbọ́dọ̀ kí tọ́ba ike tẹ́lẹ̀ tọ́kọ lẹ́ bá wẹ̀yìn ní alábóní alábóní ẹ nídìí bẹ́ẹ̀ irú àwọn àṣírí tí ẹ̀yẹ kọ́ sọ kọ́ mọ́ sọ àmọ́ àṣírí sọ́yẹ kọ́kọ́ mọ̀ ọ̀nkọ́lé ọ̀nkọ́lé ọkọ̀ yóò sì di ọlọ́wọ́ pé ọmọkọ̀lé ọwọ́ ní òní sọ fún pé kọ́dà bá wá fẹ́ ṣe sàárà tó bá ti ní nǹkan tó tóbi àwọn bá

kò sí tó burú kádàrá nìyẹn àwọn àtìyàwó wọn dọ́gba kádàrá ni tí àwọn bá lè farada tí àwọn bá lè farada kọ́ lè wọ́kọ̀ mi ìbàdàn sókè ó jìnnà ọlọ́run mọ́dà wà láàmú iṣẹ́ wọn àmọ́ kọ́ ọmọ lọ lé lásìkò yóò sì mọ̀ra nǹkan lọ́wọ́ ọlọ́run dòdò kiri lọ́wọ́ ọmọ ara chinchin ọlọ́run gbogbo ẹ̀ gbogbo àwọn pápánu ẹ mọ̀dà pápánu ọ̀rọ̀ lẹ́gbọ́n èyí lè wà lẹ́nà lórí ẹ̀ <laughs> ọgbọ́dọ̀ wo fẹ́ tábà ti fẹ́ra wa o ìyàwó padà wọn lọ kójú ó gbàgbọ́ yẹ̀sìn yẹn kó mìlọ̀dà wọn àfáà kan sàlàyé ewu tó wà ń bẹ ní bá wọn fẹ́ ó ti gbà pé ẹnìkan dìkú lórí àga ọlọ́run ìròyìn ọlọ́run ní ilmùlọ́gọ́ yìí àálùmùlọ́gọ́ yìí sífà ọlọ́run ní ìnàmùlọ́gọ́ yìí bòlè là ọlọ́run ní déédéé òun nìkan ni ẹni bá pé ẹ fata alàlá ọmọ ìṣirikú ọlọ́run bá ní ẹni bá tó lè wo sẹ́lẹ́bẹ̀ nìkan ó ti fẹ́ nìyẹn sí rédíò wọn ọlọ́run ẹgbọ́ tí mamú yẹn kúrò nínú Islam ní kéèyàn máa wo sẹ́ látara bẹ́ẹ̀ arábìnrin yẹn yọ sọ fún tó bá gbọ́ yọkọ̀lẹ̀ torí ó ti di kìtìrì náà lábẹ́ tẹ́lẹ̀ náà obìnrin tí ń ṣe oògùn ìtajà ńgọ́ tí ń ṣáájò tẹ́ bá ti sọ mẹ́lẹ́wà ti gbọ́ tí ń gbégbá wálé ẹ̀yọ́nú ayé ẹ̀kọ́lẹ̀ ẹ̀kọ́lẹ̀ kọ́mọ̀ sọ lórí imú àtàwọn ọmọ yín bọ̀dá ọkọ̀ ṣe wà sí fún náà ẹ bá sọ̀rọ̀ ẹ mú bàtà wọn fa ẹ ra kí sẹ́kì fún ẹ. lẹ́yìn náà ìjẹ́ alẹ́dó ipa afẹ́fẹ́ ọmọ ti lọ yunifásitì tó nítorí àdìkẹ́sẹ́ akídù kọ́ ọmọ kàwé lọ ọmọ kàwé lọ èmi sọ akídù fọkàn nù àwọn méjì yẹn ni ọ̀kan wà ní ss2 ọ̀kan wà ní two hundred eleven two hundred eleven ló náà ni òun náà tán mo ní ẹ̀yà wọ́n ṣòro ọkọ̀ nígbà parí alókọ̀ mo kọ́ àwọn ọkọ̀ jáde mo ṣe ágílù báwọn méjì mẹ́ẹ̀ẹ́dógún lọ jẹun ẹ ilé ayé òle tó sí máa ń fà bá ti yìí kò dààmú mọ́ wọ́n ní ó sì dàárọ̀ ọjọ́ monday sunday láti ó dàárọ̀ ọjọ́ monday ọmọ tí ń bẹ skul òun gba kíláàsì lọ mo sọ fún ọmọ ní ńlọ kíláàsì láàrọ̀ láwọn ńlọ ńlọ skul láàrọ̀ láwọn tọ́ ó rí rẹ̀ jáde lọ́wọ́ gbọ́dọ̀ wà ní di ní nígbàdì kìláàmà tó bí kílódé ọmọ rẹ̀ ìgbádẹ́sì kílódé tí ọmọ rẹ̀ tí ò ṣe mẹ́sìn kílódé ọmọ rẹ̀ tí ò ṣe àkántìn àwọn ọlọ́run obìnrin nípa ọmọ pé sọ́mọ yìí sẹ́ni kankan mọ̀ kó tó lọ́lẹ́ ọkọ ọlọ́run obìnrin jáde kìláàmà alhamdulillah níbi bẹ́ẹ̀ barakallahu fihinna wa fi awladina wa banatina kullihim gbogbo àwọn ọmọọtí wa náà kọ́lọ́mọ àti ọlọmọ aláàlùbáríkà ọlọ́gbàrá ọlọ́run níbi bẹ́ẹ̀ jamiu òdìyàn lọ́wọ́ àwọn tó àwọn kọ́pù láì fún bẹ́ẹ̀ ní jamiu òun àti sadé àti kọ́lá wọn jọ gba lé ni wọ́n jọ ń sunu yàrá wọ́n jọ ń sunu bẹ́ẹ̀dì ni wọ́n sì lọ sukùl wọ́n sì parí sukùl wọ́n sì mọ̀ báwọn tó ń dọ́gbọ́n sí àwọn táwọn òfin lóyún àrí ẹ̀hìn àwọn táwọn ń gba sàtífíkẹ́tì pẹ̀lú ṣìnà tó ti kọjá ẹ̀yìn náà gba sàtífíkẹ́tì pẹ̀lú akíndùnú káàdì tó wà láàrin yìí náà nídìí bẹ́ẹ̀ tọ́mọ tó bá ṣe ẹ̀sẹ̀ fún òun ti ṣe tán kóbi ọmọ tó máa sọ kan mí máa ò ẹ bá advice ẹ̀ pé kó ṣe sódó ní òṣè tọ ẹ̀sẹ̀ akéde fún tọ́ba ti tó lọ́kọ̀ tọ́ba ti tó lọ́kọ̀ wọ́n ti láyé tàn fún nídìí bẹ́ẹ̀ ọmọ wà nínú pàṣẹ tọ́ba ní ó di ìgbà tó ń bá parí káwọn tó ṣe akéde ẹ bírèkì ara yín ẹ bírèkì contact ẹ gbọdọ̀ máa tẹ̀lé ayín lédè fún courtship ni tẹ́ ẹ bá rọra ẹ padà lọ lè bára yín lásìkò àbíkẹ́ máa sọ̀rọ̀ ṣìnà àbíkẹ́ máa sẹ́ndì fọ́tò burúkú síra yín látara bẹ́ẹ̀ ẹ máa wá sọlọ́n tó wá lóun ṣetán tó ó dìgbà tó bá ṣetán ọlọ́mọ anúkọ wà nílẹ̀ tí ọba sì sílẹ̀ ọba rẹ̀ lómi kọfẹ́ bóun ọba rẹ̀ lómi tó bá ṣetán tí ọba ní ní sẹ́fún ní ọ̀rẹ́ fẹ́ lómi ẹ̀hẹ́ máa máa wéètì mọ́ wéètì fẹ́ nìkan o tẹ́mi ọba ti balẹ̀ tètè gbọ́gbọ́n dá sí o kálukú wábi tó tutù tó lè gosi ni o ẹ̀hẹ́ ọ̀sẹ̀ kọ́bílà àbí ẹ̀tọ́ wọn gbàdá ọba mínísà ó tó wájú àlùsùn náà fúnnumọ̀ ẹ̀yọ ọwọ́ ah ó ní ọ̀nà ha bẹ́ẹ̀ ní àwọn kóbílà ń bẹ láwọn ẹ̀rí bẹ́ẹ̀ kò sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ayé àdéhùn yẹn máa padà fẹ́ẹ̀lì máa padà fẹ́ẹ̀lì ẹ̀ka lóko tètè wá fẹ́ alóye jésù ṣé a lè ọkọ wa tọ́ a lè aṣọ ọkùnrin ọ̀tọ̀ aṣọ obìnrin ọ̀tọ̀ a lè máa aṣọ tó bá ti jẹ́ aṣọ ọkùnrin aṣọ ọkùnrin náà ni wọ́n máa jẹ́ aṣọ obìnrin aṣọ obìnrin náà ni wọ́n máa jẹ́ nípa ọ̀rọ̀ mi òun náà ni pé family planning ọ̀dà kò sì dáa tí àbá ti láníyàn yìí pé nítorí ìyà tí ó jẹ ọmọ tó bá wálé ayé owó tí ó náà sí tábà ti láníyàn rẹ̀ àlèṣe ẹni wá ti nítorí pé owó sukùn wọn owó oúnjẹ wọn ló fi ṣe ẹlẹ́ṣẹ̀ ni ọ̀fọ́n mi ń dábàá tí ń fìlà ilà àlọ́láhùn rẹ̀ sukùn ó ti pààyà yẹn nírọ́ ọlọ́run kò sí pé wọ́n da wọ́n da pẹ̀lú tí ó jẹ tó fi kó láyé ni ìwọ́n wá ní kò rí bẹ́ẹ̀ pé kò sí ọmọ yóò jẹ torí ẹ̀ ló fi ṣe family plan ẹlẹ́sẹ̀ ni ẹ̀kọ́ yàtọ̀ bá rọra tábà ní ayàyè tábà kà tábà ní òbílẹ̀ fẹ́ ó di kẹfẹ́ yàtọ̀ sẹ́lọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé family plan tábà ṣe kò gbọ́dọ̀ jẹ́ ìnira fún obìnrin àti fún ọkọ ọkọ sì gbọ́dọ̀ mọ̀ àjọmọ̀ ẹ̀yìn méjèèjì ni kò sì gbọ́dọ̀ sí ìnira ń bẹ fún arábìnrin yẹn ikú rẹ̀ gbọ́dọ̀ máa wú ẹ̀jẹ̀ gbọ́dọ̀ máa dàlá rẹ̀ wọ́n gbọ́dọ̀ lẹ́nu sóbì kankan tí ó padà wá di àárẹ̀ fún ẹ̀ pílánì rẹ̀ débi pé ẹ máa kò tẹ́ máa súnmọ́ra yín àsìkò tẹ́yìn olóyún lẹ́ẹ̀mà sọ́hun ẹgbẹ́ ìlẹ́fẹ́ sí ẹ̀ẹ́mà dànkà síta ẹ̀ẹ́mà dànkà síta àwọn sábà ń sẹ́ ànábì ní kò burú àwọn ọlọ́run bá fẹ́ ọmọ ti wọlé kẹ́ tó lọ ẹ̀ẹ́ ẹni máa ṣe wùdọ́wà ẹni máa ṣe ẹmà sọ bulletin time ẹ̀ẹ́mà sọ ẹmà ka kàlẹ́ndà nulẹ̀ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ kò síṣẹ́ o ọdílẹ́yìn ọ̀sẹ̀ tòkè lọ́hùn ẹ̀sìn ọ̀tàkù ẹ bá dẹ̀ yìí tó safe tí ó tọ́jú pé mọ́jẹ̀mú ìtòfà rẹ̀ ọkọ́ mọ̀ ẹ́ lẹ́yìn náà kò sí dára fún kò sáníyàn pé torí kọ́ mọ́ bá wa tawá lóṣù èèyàn lè ṣe ẹ́ kọ́dà fún ìyàmbá ráàyè fọmọ èèyàn lè ṣe wípé a ètò wọn lè yan àráyè mójútó àráyè mójútó wọn kọ́ wọn lè lè jẹ́ ìdúrà wọn àmọ́ mọ́jẹ̀mú ta kàálẹ̀ ìgbọ̀dọ̀ sí kí ọgbọ̀dọ̀ pé èyí táwọn yàrá yẹn rẹ̀ àwọn nọ́ọ̀sì yẹn ní o kọ́lọ́wọ́n wọlé àánú rẹ̀ kọ́lọ́mọ́jà àwọn ìyàwó olùgbàdì ọ̀làgbà ẹni ní òṣè tán yọ̀wà bímọ tì kò ní ọlọ́mọ bímọ ọmọ kan náà ló sì bí kalẹ̀ àwọn méjì ẹ̀ẹ́dẹ́gbẹ́ yóò di pé muslim doctor lẹ́yìn lọ́dẹ̀ contact kó lè ṣàlàyé ìtọ́ba da fún ẹ̀ lẹ́yìn náà kó sì ní mọ́jẹ àwọn mọ́jẹ mo ti mọ kàn yẹn kí ni ṣe kí ni kí ni ọmọ ojú tó bọ́bẹ́lẹ́ nínú àná ilé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níjọ́ dàrú o àtìlẹ́ tèmi àti tẹ̀yìn náà ọlọ́run jẹ́ bàjẹ́ àwọn ìyàwó ọlọ́run jẹ́ alóra pẹ́pẹ́pẹ́ yóò jẹ́ alóra wa gbó yóò wá sọ wọn ọmọ àdìjánná ọlọ́run ní sọ ọlọ́run àná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh